tọmọtọmọ ṣọwọ́ ìjà tó dórí àkàlà ká sọ fún abẹ náà tán. ṣé pé ìwọ ni bẹ́ẹ̀ ni èmi ni. àwífúnni kan tó dá ni. àgbà ìjàkadì. ọlọ́run sì ni ó lè tún ẹ this lady is evil abara méjì ẹ̀dá ni. abara méjì ni. o ti fẹ́ ṣe bí àgbà àpótò ẹni tó bá dẹ̀ ti mà ti wáyé olùnàwó a mà ti lọ ẹ. orí àtijọ́ lẹ pa yẹn dáàdi. àgbẹ̀ bá mi ṣe àlùkò bá mi ṣe mo ti ṣe àbá mo ti ṣe àbá. There is something you need to tell me about you. Kí ló dé tí àánú ọmọ bíbí inú yóò ṣe yín? Ó jẹ́ ṣọ́ra ẹ̀. Má jẹ́ gbé nǹkan tí ò kì í ṣe tẹ̀lé ẹ lọ́wọ́. Nígbà tó ti bá àwọn ètò tó dẹ̀ mọ̀ dáadáa pé wọn kì í dẹ̀jànú ẹgbẹ́ yìí. mi ò fẹ́ kí aṣọ ẹ di àkísà má bàjá ṣẹlẹ̀gẹ̀lẹ̀ ṣé má tó kó owó sí báyìí ó dé báàgì sílẹ̀ ó sá lọ. kò ṣojú lásán kí èèyàn tó mọ̀ wípé mọ́tò máa láksidẹ̀ẹ́sì kí èèyàn máa wọnú ẹ̀. ọmọ tẹ́lifíṣẹ́ rẹ̀ there is something so so Special about her. ṣé o ti mọ̀ pé mọ́tò tí àwọn ọ̀rẹ́ máa wọ̀ máa lásìdẹ́ǹtì ni. Ah, ayé le kí ló dé tó fi Rótìmí sílẹ̀ fún yẹ kó jẹ́ kí alágbẹ̀dẹ kó fi rọrùn tó bá wò ó. Rótìmí ti di egungun ẹja bí yẹ bá jẹ àhà lọ fún. yíyẹ wọ. yes. àpáta lèmi àpáta bára tó ṣáná gidigidi bí ẹyin bá fi orí sun àpáta mi àfọ́bí gbayọ̀gà bí ọmọdé bá lè naṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà ṣùgbọ́n àgbà náà lákìsà bíi wèrè. boy ìmọ̀ tó mọ tẹ́nìkan wọ̀ <laughs> ẹni tí wọ́n ké bóyá wà yìí nínú orí ẹ̀rọ gan lọ́gbọ́n gbé ó dorí kun ẹ̀ òun ni mo wà.